وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو كيف الله عليكم إكي الله أولي أجين جيتم الله كما باء جسل محمد صلى الله عليه وسلم إليني تو الفرقان إيتي أو أراضيات islamic foundation tí wọ́n ṣe olùgbọ́wọ́ rẹ̀ abiola wọn bá ọba alekiola alekun dáadáa tayé talikiyama mọ́tàbá ṣe fún wọn àwọn tí àti àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ bí ètò rí bí ó ṣe ń tètè bọ̀ wá. kókó tí a ń bá lọ òun náà ni ma hiya haqiqatul islam al-islam ẹ̀sìn tọ́lọ̀ fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kí ni islam gangan kí là ń pè ní islam a sọ fúnra wa ní ìjókòó tí ó kọjá pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń ṣe islam lónìí à ń ṣe islam tó ṣe déédéé agbègbè wa ni islam tó ṣe déédéé ìlú tá jáde òun là ń ṣe àṣírí islam tọ́lọ́n fi rán òjíṣẹ́ ńlá muhammadun sallallahu alayhi wa sallam ẹlòmíì ń bẹ́ẹ̀ nu mùsùlùmí bẹ́ẹ̀ bá sọ fún pé ìtẹ̀ ṣe yìí kò máa dà yóò ní a ah, àwọn èsì bá ń lo tiwa. ìsìláàmù tá a ti gbọ́rọ̀ máa ṣe ìsìláàmù ẹ̀yọ̀ kan náà ni o nítorí pé òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán sí wa òjíṣẹ́ kan náà ni o tíra tájọ́ ń lò tíra tẹ́ fi ránṣẹ́ sí wa tíra kan náà ni o kò sí ti pé tíra tìlú yìí rè tàwọn lárúbáwá rè tàwọn ẹlẹ́yàmẹ̀rè gbogbo apátápátá ummatun wahidatun ìjọ kan náà ni gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí. ìdán àwọn afẹ́nìká gbìyànjú ká dé fa ẹni ní islam ká sọ túmọ̀ tá ní islam ká sọ fúnra wa. a ti ka ìtumọ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo wa léyìí tí ń bẹ mi tíra tó yẹ pé ń bẹ nu èmi náà ní tíra wọn náà ni èyí tí ń bẹ mi ad-durusul awwaliyya àti mọ̀fín ni náà pè ní islam mẹ́ẹ̀ àwọn tó ń sàlàyé islam lọ síwájú anẹ́sán pè ní islam òun ni al-istislam billah lillahi bi tawhid òun ni ìjùkájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́n níbi tàwíìdù rẹ̀ àti kádélẹ̀ àwọn yànnànà rẹ̀ lọ́kọ̀ọ̀kan sábà ní ìyẹn jùkájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́n níbi tàwíìdù òun ni kó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ tàwíìdù wọ̀nyí àbí gbà fọlọ́n bá mẹ́ẹ̀ àwọn ní tàwọ̀hídù mẹ́ta náà ló pín sí tàwọ̀hídù ar-rububiyyah ìsìn ọlọ́run ọba láṣọ níbi àwọn sẹ́tọ̀nà máa ń ṣe kágbàpọ̀ nìkan ló lè ṣe é ẹ̀dá kan lè ṣe àfọlọ́run ọba agbọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ lónìí a sọ fúnra wa pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lágbà páwọn kan ń bẹ irú sẹ́tọ̀nà máa ń ṣe àwọn ẹ̀dá mìíràn lè ṣerú ẹ̀ wọ́n á ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ àwọn àfáàfin wọn léyìí tó yẹ pé burú jáì tẹ bá rí gbogbo ẹni tó ṣàfihàn nǹkan báyìí sọ́dọ̀ àwọn àfáàfin wọn irú àwọn bẹ́ẹ̀ àbí kí n yà jìnnà sí wọn o pé àwọn àfáà tàwọn àbáwọn wòlíì tàwọn àbáwọn mọ̀kádámù tàwọn kọ́dà wọn sá ti kúnú wọn nínú àwọn ẹ̀tàn jẹ́ ni ọlọ́run wọ́n lè máa ṣe dáadáa fún yàn láyé kò sì ti jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ti kú tiẹ̀ nínú ọba ní ìbá ti kú ó ti bẹ̀rẹ̀ àlẹ́kẹ́yàmọ̀ ti ẹnu kò ní àǹfààní kankan tó lè ṣe fáàtà wà láyé mọ́ lónìí. àwọn gangan ló ń láǹfààní lọ́dọ̀ wa làwọn máa fi ń ṣàdúrà fún wọn pé ẹ̀ ṣàdúrà fún kú làwọn fi ń ṣàdúrà fún wọn. sídán ìtànpé ní Islam ó ní ìdúpájú sẹ́lẹ̀ fọ́lọ́ níbi àwọn iṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe kábàkó nìkan ni máa ń ṣe ẹ̀dá mi ò lè ṣe ṣe eléyìí àti yanjú ẹ̀wọ̀n lánàá nítorí àsìkò èyí tó jẹ́ kejì òun ni tawhidu al-uluhiyya ifradu Allahi bil ibada lára tán pè ní Islam tán pè ní Islam òun ni ifradu Allahi ibada kátó tó fọkúlá bá já mùsùlùmí mà ní ó dijọ́ tá a bá sọ lọ́wọ́ ọba láṣọ níbi ìjọsìn tá à ń ṣe fún pẹ́pẹ́ àwọn ìjọsìn tí ń tọ́wọ́ ti wá wá ọ̀dọ́ rẹ̀ ó nìkan là ń ṣe fún àṣẹ́fẹ́ dá mi mọ́ kí náà pè ní ìjọsìn òun ni ìbáàdà ìbáàdà òun làwọn kan tá à ń fi wá ojú rí ọlọ́run pé a fi ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ a fi ràn kàn pé ara lè jẹ́ náà aró rí ayé àádìsá lè kí á máa látara rẹ̀ náà yìí tá à ń ṣe fún ọlọ́run náà pè ní ìbáàdà àwọn kan báyìí a gbọ́dọ̀ ṣe fún ọlọ́run ọba bàbá kírun ìbáàdà ni ìjọsìn nínú kíkí ọlọ́run nìkan la máa ń kí fún àìkíbẹ́dà o ọlọ́run bá la máa ń ṣe fún àìsí bẹ́ẹ̀ dá mi o lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń dára wọ́n ń sàárà ni léyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ lè ana sọ́dọ̀kọ́ ìbáàdà nítorí pé sàárà ti ṣe ìjọsìn ni ewé làbúrò máa dá ní sàárà àwọn eléyìí náà ká ṣàkíyèsí ẹ̀ àìdá yẹn ń sàárà o mùsùlùmí tó bá ní ó gbọ́rọ̀ kó bí ṣe òun ni kóun ṣàánú ẹni tí ò ní. kò dìgbà tí yẹn bá ní ṣòro kó tó máa ṣe sàárà àmọ́ lónìí bàbá tí wàá ní ṣòro kan tí yẹn lọ ní àwọn alábìgbà àwọn tán ilé ẹsẹ̀ wò àwọn anìpéyìn tó pé máa ṣe sàárà bó ti kọ́ kó tó máa ìwọ pé ojúṣe nígbà tí wọ́n ti ní tó sẹ́kù lọ́dọ̀ ni àbí kọ́ fẹ́ lómi. àwọn yẹn ti ń pè ẹ̀dá mi o wọ́n ń tọrọ nǹkan direct lọ́wọ́ àwọn ẹ̀dá mi lónìí lórí tẹ́ pé àwọn gèfèrí àmì gan ò dánrú ẹ̀ wò àwọn èèyàn ti ń pe àwọn èèyàn lónìí pé ẹ ṣàánú wa àwọn tó ń pe Ṣàngó tí wọ́n ń ṣe náà tàbí ní wọ́n ṣe mùsùlùmí àwọn tó ń pe Ọya tí wọ́n ń ṣe náà tàbí ní wọ́n ṣe mùsùlùmí àbíbò lọ́wọ́ rí bó ni mùsùlùmí náà ṣe wá máa pe ẹ̀dá kan ní ẹ̀dá Ọlọ́run ọba nítorí pé Ṣàngó tẹ̀ ń wí yìí Ọya tẹ̀ ń wí yìí Ọbàtálá tẹ̀ ń wí yìí ẹ̀dá kan ní ẹ̀dá ọlọ́run ọba làwọn náà èèyàn làwọn náà táwọn tí wọ́n ń sìn wọ́n gbà pé ẹni eré ni wọ́n ọlọ́mọdé ọ̀rọ̀ lọ́wọ́ wọn. sàwọn tẹ́yìn náà ń tí ẹ̀yìn náà gbà pé ẹni eré ni wọ́n àbí nígbà tí wọ́n tẹ̀ ń tọrọ kan lọ́wọ́ wọn àwọn gan ń tọrọ ń gbà tán wọn ni báwa ṣe ń rí nira lónìí àwọn náà ń rí nira báwa ṣe máa ń rí dùnú àwọn náà ń rí dùnú tó bá yẹ èèyàn ń súnmọ́ lọ́hùn èèyàn tẹ̀ lọ́nà ọba ló yẹ ká máa fi pè ní ká máa fi pè kó sì nǹkan fún wa ni ẹni tó yẹ ká máa pè lọ ní Muhammad sallallahu alayhi wa sallam àṣírí akọọlẹ kankan fáwọn sábẹ́ anabi sallallahu alayhi wa sallam pé wọ́n á bíjọ́ kan wá pè anabi pé anabi sànú wa kọ́dà ńgbà tí ọ̀dà omi dá wọn tóbi wọn wọn wọn ò pè anabi ètò wọn ṣe wọn á pè àfáwà uh, Umar bin Khattab ọ̀bí aláwọ̀ sálà àní ó ní aláhùmá kúnnà na tawásálù ẹlẹ́kì bí nàbí yìí umaru ń gbà tá nàbí yẹn bẹ láyé wà nàbí wọlọ́n bàbá bá ní sòrò ń gbà náà àmọ́ ní ká nàbí sàdúrà fún wa ni ń gbà tá nàbí bẹ láyé bàbá ní sòrò á ní ànábì bẹ lọ́n fún wa ni àmọ́ lónìí anabi ò sí lọ́rọ̀ àmọ́ natawassalu bik bi ami nabi ika nabi sallallahu alayhi wa sallam àmọ́ lónìí ẹni táwa ni kò bẹ lọ́wọ́ fún wa òun náà ni wọ́n kó anabi umar wa pe al-abbas radiyallahu ta'ala anhum ajma'in kókó sábà fáwọn àdúrà ló ṣe so wọn ò pe anabi bó làwọn ṣe wá dé lóta wọn pe àwọn kan láàrin náà ọba ni wọn sọ àgbọ̀rọ̀ pé ẹ̀dá kan lẹ́yìn ọlọ́ọ̀ba o ọlọ́ọ̀ nìkan làgbọ̀dọ̀ máa fi àgbọ̀dọ̀ pẹ̀dá mi lára àwọn ìbáradà tó yẹ ká ti fọ́nà ọba nìyẹn ẹni tí ó jẹ́ mùsùlùmí tòótọ́ àbí kó kájú sẹ̀ fọ́nà ọba níbi àṣàdúà ẹ wọ àwọn àdúà lónìí àwọn àdúà tí wọ́n ń fẹ́ràn mí lónìí ẹ̀yà kíyèsí o òun ló fi jẹ́ pé wallahi alazim bí wọ́n fẹ́ bẹ náà ọba dáadáa tí wọ́n fẹ́ ṣàdúà kí wọ́n lọ wá tíra kan pé ní ẹ̀sìn musa àṣẹ máa ju rẹ̀ fúnra wa òun ìjòkó yìí o citadel òun lè kẹ́ ní kọ̀ọ̀kan ká lọ gbọ̀n yìí ká lọ sí ẹ̀yìn ká lọ wá ṣùgbọ́n kan náà lára tàwídù ẹlẹ́kẹta orí tàwídù àsìmá wàsífàt àyè fúrọ́dù Allah subhanahu wa ta'ala bí àsìmáhìhì wàsífàtìhì. ìsì ọlọ́ọ̀ba láṣọ níbi àwọn orúkọ rẹ̀ ìsì ọlọ́ọ̀ba láṣọ níbi àwọn ìròyìn rẹ̀ náà akpọ̀dọ̀ dukadu sẹ́lẹ̀ fọlọ́ba mẹ́ pátápátá. bákan náà àwọn akẹ́kọ̀ọ́ wa ń bẹ nípa ọ̀rọ̀ tàwíìd nípa ọ̀rọ̀ tó ní kàdí pẹ̀lú iman